kú dédé ìwòyí nípa ohun tí à ń bá lọ tẹ́lẹ̀ òun náà ni bí a ṣe bẹ̀rẹ̀ yíya àwòrán wa léyìí tí a ti sọ tẹ́lẹ̀ síwájú àti gbogbo ohun tí a fẹ́ kí a mọ̀ pẹ̀lú gbogbo nípa materials tí a máa ń lò láti fi yàwòrán. No? Eléyìí ni àwọn nǹkan tí ẹ need láti rà. Tó bá ti ní pẹ́nsù, mo ní pẹ́nsù tó pọ̀ níbí báyìí. Mo ní gírafítì, mo ní pẹ́nsù. Gírafítì leléyìí, charcoal tán ti pèlò. Eléyìí àwọn pẹ́nsù tán pèlò tán ṣe níbi stick ni wọ́n. Wọ́n ṣe wọ́n bí igi lámúdání láti fi yàwòrán. A máa ń lo gbogbo eléyìí náà. Àmọ́ kò tíì bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn bíi pé eléyìí ni colour pencil bíi pé kó ra àdáyanrí pẹ́ńsù báyìí eléyìí fọ́ọ̀bì tó bá rí fọ́ọ̀bì náà kọ síbẹ̀ ta ni pé ó pọ́sibù kò rí fọ́ọ̀bì ni wọ́n kọ síbẹ̀ mo rò pé rí bẹ́ẹ̀ mo ní two b àti hb àti h àti six b tẹ́ bá ti ní hb méjì f méjì two b méjì three b méjì six b méjì ó ti dá eléyìí ó máa mú ẹ ní láti ní. Ni kó o lè yàwòrán gidi torí pé a máa need the light middle tone shade and dark shadow which is casted shadow tí mo ṣàlàyé fún yín ẹ bá lọ wo àwọn fídíò àkọ́kọ́ tí mo send yẹn gbogbo ẹ̀ lẹ máa rí bẹ́ẹ̀ so iṣẹ́ fẹ́ bẹ̀rẹ̀ báyìí kí ni nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé mo fẹ́ bẹ̀rẹ̀ composition láti yà composition táwọn òyìn pé láti mú nǹkan òun lólé tó wà ní kitchen yẹn bí abọ́ bí ìdáná bí agolo bonfita bí blender yẹn bí anything tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ sí lèyàn máa ń yà tó sì máa fún ẹ ní charoscuro àwọn side angle tó bá ní ìfẹ́ sí kó sì jẹ́ nǹkan tó nífẹ̀ẹ́ sí ló fẹ́ yà kò bá jẹ́ nǹkan tó nífẹ̀ẹ́ ó lè jẹ́ animal ó lè jẹ́ kinní kan ó lè jẹ́ àdúgbò kan ó lè jẹ́ ibì kan tó rí tó like ní environment o lè snap ẹ̀ àmọ́ má ti máa lo picture ó dáa kí èèyàn mọ kọ́kọ́ máa gbé nǹkan kalẹ̀ ní n tó orí sójú láti fi mọ òdiwọ̀n ojú tí wàá máa fi wò àti bí wàá ṣe máa gbé àgbékalẹ̀ rẹ̀ tó bá ti ní pépà rẹ báyìí mú ìwọ̀n two inches àbí one inches dẹni bóyá two inches or one inches kó o fi gáàdì line láti box sórí àwòrán ẹ̀ gbọ́dọ̀ máa bọ́ sí center ìyẹn ni wọ́n ń pè ní good presentation balancing ó wà nínú nǹkan tá à ń ṣe balancing ó wà nínú nǹkan tí à ń ṣe gbogbo tí a fi ní à ń gauge à ń gauge à ń lo scaling kórí àwòrán ẹ̀ lè balance but tó bá lè wà extra careful láti ṣe kí ni train ara ẹ̀ without even making a line láti gbé bó scale kó tó ya picture in case ìjọ tí competition bá dé tán bá pè yín sí eré ìdíje kan láti pé kí ẹ jókòó kí ẹ wo nǹkan láti yà eléyìí á fún ẹ ní ìrọ̀rùn kò sì ní jẹ́ kí o máa bẹ̀rù torí pé ẹlòmíì á rí nǹkan ní báwo mo ṣe fẹ́ ya kínní yìí báwo ló ṣe dúró tí mo ṣe lè fẹ́ gbé kalẹ̀ sórí pépà ó easy bí kámẹ́rà bá ṣe lè gbé bí ojú rẹ̀ ṣe lè gbé gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe lè wà lórí pépà eléyìí ò jù báyìí lọ tí n bá ti bẹ̀rẹ̀ nísìnyí mi ò fẹ́ kọ́rọ̀ pọ̀ jù náà ni mo fẹ́ sọ eléyìí síwájú àwọn pẹ́ńsù yìnyín blender ni eléyìí àwọn kan pè àwọn kan wà tí mo pè ní extension fún yìí extension yẹn cleaner ni eléyìí náà extension yẹn òun ni a máa ń fi pẹ́ńsù sí tí pẹ́ńsù bá ti kéré òun ni mo fẹ́ fi hàn yìí extension ni nígbà tí pẹ́ńsù bá ti kéré wọ́n ń ta ogun eléyìí foreign product nígbà tí kíní ríǹgì ẹ̀sọ́ ló jẹ́ kí n improvise kíní ìdẹ́rùbáìrò ni mo cut mo fi sí so pẹ́ńsù tó kéré ẹ̀ omi ò lè dímú láti pé kí n yàwòrán pẹ̀lú ẹ̀ ló jẹ́ lórí ẹ̀ torí ẹ̀ ló fi máa nídi extension báyìí so àwọn eléyìí yóò máa mú ẹ ṣe kí ni irú àwọn eléyìí ó ti kéré sọ́wọ́ tí pẹ́ńsù bá ti rí báyìí ó ti kéré tí pẹ́ńsù bá sì rí báyìí ó ṣì ń dà bọ̀ tó bá ti ń kéré bí eléyìí wàá ti bọ̀ extension tí mo bá fẹ́ lo àwọn eléyìí nìsín mo ní láti change ẹ̀ láti pé mo ní extension méjì mo lè tì bọ̀ ẹ bó ṣe rí nìyẹn eléyìí ni blender tó bá gbé pẹ́ńsù tán òun ni a máa fi ń yọ ṣéèdì tàbí máa yọ shade mi tí nílò rẹ̀ ni mi bá fi hàn yín òun la máa fi yọ shade shade la máa fi yọ shape kí pẹ́ńsù lè sharp mo ní ìgò kan báyìí tí mi máa ń ṣe torí dust òun náà wúlò èmi á máa fi ṣe báyìí rò pé ń rí dust ó wúlò púpọ̀ púpọ̀ tó bá fẹ́ ti sandpaper ni wọ́n fi sí orí ẹ̀ eléyìí fọ́nrin náà ó bá pack pẹ́ńsù kan wà ní tẹ́ bá fẹ́ ra set pẹ́ńsù báyìí mò ń tà náà so gbogbo ẹ̀ ẹ lè rí lọ́dọ̀ mi àǹfààní wà lẹ́yìn tó bá ti whatsapp mi pẹ̀lú nọ́mbà mi màá ṣàlàyé gbogbo èyí tó máa tó bá ti ní èyí tó bá ti lò dọ́là àmọ́ dọ́là ni o nítorí pé tó bá ti sẹ́ni náírà máa convert ẹ̀ sí èyí dọ́là tó jẹ́ pẹ̀lú ògo ọlọ́run wàá rí gbogbo material ẹ̀ ó dẹ̀ máa ń da àtẹ̀yìn bára ní in àǹfààní wà ń bẹ púpọ̀ ju kó máa lọ rà á lẹ́yẹyẹ lọ bóyá ẹ̀sẹ̀ wà yẹn material tí wọ́n rí investment ló jẹ́ torí pé tó bá rà á sílé nígbà tó bá bẹ̀rẹ̀ sí pawó rẹ̀ òun náà á mọ̀ pé o fi owó o fowó pamọ́ ni bó ṣe rí nìyẹn lórí material tí èèyàn bá ń lò náà mo fi ni kò kà á kún o bí ohun ìní rẹ̀ wọ́n dẹ̀ máa sọ pẹ́ǹsù mọ́lẹ̀ torí pé òun ló máa ń jẹ́ kí ó kán sínú tí pẹ́ǹsù bá ti ń bọ́ọ̀lẹ̀ òun ló máa ń kán à ń pè kíní kan ní ball point ball point mo máa ń lo dark méjì tó mo rí kẹ́ méjì méjì sí àwọn ẹnu kan wà tó yẹ pé tó bá ti round tán tí o bá ń lo sharp mouth tó bá ti round tán ó máa ń dùn láti pe sketch àbí láti fi ẹ̀gbẹ́ ẹ̀ lélẹ̀ láti fi shade so àwọn là ń pè ní ball eh, àwọn là ń pè ní ball point ball point yìí ó máa ń ní lẹ́gbẹ̀ẹ́ èyí tó sharp òun ni mo máa fi ń kún èyí tó sharp tí mo bá ní area kan tó sharp mo fẹ́ lo line màá lo èyí tó sharp màá lo volley point èyí tí mo máa fi ń blend ni mo máa fi ń block àmọ́ fi ń shade ó dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni hard one tó bá ní hard one náà hard one ní h bí hb bí hb àbí h àbí f kíkan sharp kíkan dẹ̀ kíkan dẹ̀ ní round mouth tó ti tó ti blunt báyìí nǹkan tó ń pè ní volley point nìyẹn tẹnu rẹ ti rí báyìí tí ò sharp báyìí tẹnu pencil bá ti rí ródó rí báyìí ball point ni tó bá sharp báyìí sharp mouth náà ni so bẹ́ẹ̀ yẹn kò ní ju báyìí lọ cleaner lélẹ̀ cleaner lélẹ̀ ẹ̀rí cleaner lẹ́nu ẹ̀ eléyìí náà fọ́rin ni eléyìí tá a bá fi battery sí nísìn ó ń ṣiṣẹ́ lọ ó ní bí àwọn àṣẹ máa ń gbé àwọn kankan míì jáde níbẹ̀ òun la máa fi ń ṣe strong highlight light mo sọ fún yín eléyìí kò ní ju báyìí lọ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ àwòrán ká má bàa gbára wa ní àsìkò please ẹ wá máa bá mi ká lọ màá kọ́kọ́ fi àwòrán yẹn hàn yín mo dẹ̀ sọ fún yín wá brush tó o bá lè ra tó bá ti ní irú eléyìí ra búrọ̀ṣì onírẹ́ẹ̀dì stick yẹn náà o lè fi ṣe kí ni o lè máa lò láti máa fi gbọ̀n nǹkan báyìí irú nǹkan báyìí nìsín kò ní jẹ́ kó stain paper yìí irú èyí tó stain nìsín mo ní láti parẹ́ torí mo fẹ́ kí ẹ rí i dáadáa kó má dàbí pé ẹ rí dẹ̀ ti kàn lórí paper ó ti yẹ ká lè bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ o nǹkan tí mo fẹ́ ṣe ni màá fi àwòrán tí mo composition tí mo ṣe kalẹ̀ yìí màá fi hàn yín màá fi hàn yín ó ti kọ́kọ́ ṣe sample ẹ̀ kan láàárọ̀ yìí kí n tó lè wá gbé sí odidi sample tí mo kọ́kọ́ ṣe ni pé mo fẹ́ kí ẹ kọ́kọ́ rí mo yẹ ṣe mo fẹ́ rí mo fẹ́ kí ẹ rí bí mo ṣe bẹ̀rẹ̀ àmọ́ nǹkan tí mo kọ́kọ́ ṣe ni pé kékeré tí mo kọ́kọ́ yẹ mini studio la máa ń pè mo kọ́kọ́ gbé jáde mini studio work lélẹ̀ èsèlè eléyìí tẹ́ bá rí kọ́ọ̀pù yìí ẹ wo dáadáa màá fi fọ́tò ẹ̀ hàn yín sí i mo gbé kalẹ̀ ó wà pẹ̀lú mi báyò pẹ̀lú pẹ̀lú ó wà ń bíbá ọ̀bùn fẹ́ fi kékeré tí mo kọ́kọ́ ṣe mo fẹ́ fi hàn. ó ní níta tó kalẹ̀ lélẹ̀ tí mo pè ní ohun lólé àwọn yìí tó bá lè ṣe ó ń dánwò tó lẹ̀ rẹpẹtẹ bọ́ tó bá ti mú ẹyọ kan mọ́kànjú ó lè mú ẹyọ kan láti bí ẹyọ kan tó bá ti gùdù mí ẹyọ kan tó rí pé ó ya dítì ó dẹ̀ yá jáde má rush fún shading tó bá yẹ pé eh, upcoming artist nìyẹn tó o ti mọ̀ nípa shade dáadáa má ti rush shading ni nǹkan tí mo ń pè báyìí tí mo fi ṣàlàyé níbi fídíò àkọ́kọ́ ó wà lókè fídíò ilé níbi YouTube channel yẹn subscribe ẹ jẹ́ máa share tá a bá ti pọ̀ tá a bá rẹ́ni tí ó dángájá tóun náà ti mọ̀ ṣe tó bá yá á padà máa ṣe kíni á máa fúnra wa ní ẹ̀bùn irú material ó lè jàǹfààní láti rí material gbà tó bá ṣe first second so gbogbo round kan yẹn ẹ múra ẹ bá bá mi share rẹ̀ kẹjẹ ẹ máa like ẹ bí mo ṣe wá tó bá yá màá máa ṣe live náà very soon i will start live on youtube so kò ní jẹ́ fídíò lásán so any lè question any type mo lè má máa dáhùn àmọ́ lẹ́yìn ètò a máa dá yín lóhùn adéwọ̀n pé next class o nǹkan tẹ́ béèrè fún a máa yanjú ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nǹkan tí mò ń try láti sọ ni àwọn pens tí mò ń pè ní bọ́ọ̀lì point ni six b tó bá jẹ́ méjì three b tó bá jẹ́ méjì sorry for that mo kọ six b lẹ́ẹ̀mejì three b tó bá jẹ́ méjì àbí two b gan-an ó lè wáyé ní two b náà two b náà lè wà ń bẹ̀ tó bá ní two b náà tó bá jẹ́ méjì two b lè jẹ́ méjì six b lè jẹ́ méjì three b lè jẹ́ méjì eight lè jẹ́ méjì f lè jẹ́ méjì gbogbo tó bá rí méjì méjì yìí tó bá ti ní wàá ní cleaner kan tó bá ti ní tíkà cleaner kó dẹ̀ wá ru cleaner tó bá rà kàn sí mi tó bá ti pe whatsapp mi tó send sí mi àbí email mi send message màá fún ẹ màá màá sọ bí o ṣe máa get ẹ tó bá ti lówó ẹ dání inshallah ó easy láti get mo láwọn ọ̀rẹ́ tí ń ta labroad bẹ́ẹ̀ mi ṣe máa ń ra páàkì ní gẹ́lẹ́ bí mo ṣe sọ fún yín páàkì ẹ̀ àwọn tí mo ń lò ní mo ti ń lo àwọn mi nísìn more than two years more than three years mo ní pastels gbogbo ẹ̀ ó wà èmi máa ń fowó ra material gan torí pé investment ló jẹ́ so tẹ bá rí cup yìí dáadáa nísìn ẹ wo dáadáa dàmú dust tí mo gbé sínú tí mo fi sandpaper hàn sí ó ní mo kùn dí báyìí tó bá fẹ́ fi yàwòrán o lè máa yọ wákàn máa minus light kúrò nínú darkness ni nǹkan tí a fi máa ń lo cleaner mo sọ fún yín cleaner ṣe pé a máa ṣe mistake lásán láti máa fi pa ọdún tó bá ń falà tó bá correct abó fẹ́ clean ibì kan o lè pa cleaner o o lè lo cleaner kó fi cleaner parẹ́ bọ̀ nǹkan tó wà fún gangan ni pé cleaner ò sí fún artist láti máa bẹ̀rù kọ́ tó bá ti ń lo cleaner láti bẹ̀rẹ̀ tó fi ń pàṣẹ tó bá ti mẹ́la kò dáa àmọ́ nígbàgbọ́ pẹ̀lú mo ti sọ fún ẹ pé tó bá fẹ́ yaṣẹ́ tó bá ti tẹwọ́ mọ̀wé tó tẹwọ́ mọ́ pépà tó ń lò tó jẹ́ kí ọ̀ràn ṣánmọ́ ó ti yẹ àwọn ti ti mi ti mọ nǹkan tí mò ń sọ yẹn tó o bá ti ránṣẹ́ mọ́ tó o bá fẹ́ pa nǹkan rẹ á máa yí sí fún ẹ láti parẹ́ tí tó bá stain wàá lè parẹ́ àmọ́ ó dáa kí ọwọ́ rẹ clean kó dẹ̀ ti jẹ́ kí everything clean kó tó bẹ̀rẹ̀ ṣe kó mọ̀ bá dẹ̀tí àwọn picture tó bá fẹ́ ya portrait tí wọ́n bá gbé fún ẹ ìyẹn dáa púpọ̀ púpọ̀ so kò ní jù bẹ́ẹ̀ lọ àwọn àlàyé yẹn ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àwòrán nǹkan tí mo yà yìí nìsín máa fi hàn yín mo máa fẹ́ transfer ẹ̀ síbi ńláńlá kẹ́lẹ́ rí bí ó ṣe rí ó nìyí ṣẹ́tí mo dé so eléyìí àwọn nǹkan lo kitchen ni ìwọ náà lè tó báyìí lọ́dọ̀ rẹ̀ dining table mi mo wà yìí ó ti yé tó bá fẹ́ tò ó ní láti tó báyìí kàn jókòó pẹ̀lú àga tó bá rí báyìí bíi chair tó bá rí báyìí ó ti rí báyìí tó lè fẹ̀yìntì kò bá jẹ́ plastic chair náà ló ń lò kò sí èyí tó lè kó láti wà convenient kó dẹ̀ rí pé bọ́ọ̀dì ẹ̀ ó wà pẹ̀lú ẹ̀ báyìí so ó lè fi nǹkan sábẹ́ bọ́ọ̀dì ẹ̀ kó lè bàa ga lókè ó gbọ́dọ̀ ga níbàá lókè ní ìwọ̀n three inches àbí four inches kí bíbá yìí wálẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ wàá lè gbádùn àwòrán ẹ̀ tó ẹlòmíì ó lè gbé sí ara ògiri kó gbé dúró gẹ́lẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín níbi illustration fídíò tí mo ṣe fún yín lókè yẹn ẹ bá lọ wò ẹni tí ò bá fáǹfààní ẹni tí ò tí ì rí tẹ́lẹ̀ àti ẹni tí ò gbálàyé ó lọ wo fídíò yẹn mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ń bíbá mo kàn fẹ́ fi kí níyàn yín kìdẹ̀ bẹ̀rẹ̀ sketch kẹ́dẹ̀ rí bí màá ṣe gbé àgbékalẹ̀ rẹ̀ ẹ jọ ó lè máa wáyé pé mo lè máa fi hàn yín àmọ́ ẹ máa picture ọ̀nà so ẹ wo dáadáa bẹ́ẹ̀ ẹ wo ríkà ẹ wo gbogbo àwọn àlà tó wà mẹ́rin la ní ẹ bá rí sẹ́kù ní àlàyé drawing ti bẹ̀rẹ̀ o sẹ́kù lélẹ̀ sẹ́kù lélẹ̀ ẹ wo òyì gbogbo ẹni dark area yìí o ní six bima seven anything tó bá ti jẹ́ inú tó dark shade tó ń rí nínú kọ́ọ̀pù yìí bó ṣe rí yẹn dark area ni irú àwọn nǹkan yìí dark area tó bá ti dọ̀rọ̀ shade gbogbo irú àwọn shadow cast yìí shadow cast yìí dark area six b two b tó bá ṣe dark ni wàá ṣe lò grade ẹ̀ bó bá ṣe high tó ló ṣe ló ṣe soft sí softness ẹ̀ ló fi ń dark gan so three b ó dark ju two b lọ six b ó dark ju three b lọ four b ó dark ju three three b lọ so àmọ́ ní onídìí ni mo ti sọ fún ẹ yẹn lọ́n torí tọ́ lọ́n gbọ́ mi yé dáadáa tó bá ti rí dark area ó lè bẹ̀rẹ̀ láti dark gbogbo àwọn tó bá dark kọ́kọ́ kùn wọ́n jáde kọ́kọ́ kùn wọ́n jáde òun ni wọ́n fi mọ grade àwọn less one tó àwọn máa tẹ̀lé eléyìí dá púpọ̀ tó bá lo method yẹn náà ó dá púpọ̀ púpọ̀ wọ àwọn arrangement mo wá sọ èkó nídìí kò tó gangan gan báyìí tó bá ti rí kúlà àti ẹyọkan kúlà o lè lo kúlà kékeré tẹ́ fi jẹun yẹn abọ́ jẹun yín èyí tó flat àmọ́ máa sọ pé a fẹ́ kó o mọ̀ nípa bó ṣe fàlà cylinder ẹ wo nǹkan tó ga jù yìí òun lẹ́kọ̀ọ́kọ́ rí tí mo bá gbé kalẹ̀ màá máa fi hàn yín bẹ́ẹ̀ ẹ wá wò bọ́n ṣe wà level yẹn ó gbọ́rọ̀ size wọn bọ́n ṣe wà ní sizes kíní yìí ó plan ní tó ti rí bẹ́ẹ̀ wo bó ṣe interlock ara wọn bó ṣe súnmọ́ ara wọn bẹ́ẹ̀ náà ni wàá ṣe rí gbogbo ẹ̀ mo fẹ́ kó study látara látara nǹkan tí mo ń ṣe yìí tí wọn náà bá fẹ́ arrange tiẹ̀ náà o lè arrange tiẹ̀ àmọ́ má jẹ́ kó pọ̀ láti bẹ̀rẹ̀ torí pé ọlá pé o bá ti ní ìgbìyànjú láti mọ̀ o lè jẹ́ kó pọ̀ àmọ́ bẹ̀rẹ̀ kódà o lè bẹ̀rẹ̀ láàrin ilé kó o yà á fúnjọ́ tó bá ti lè get ẹ̀ detailing màá máa rí gbogbo àwọn yẹn àwọn yẹn lè máa send sí mi màá máa fi mọ̀ pé ó yà ó kú ká mọ shading ká mọ gbogbo ẹ̀ àmọ́ ẹ má bá mi share rẹ̀ kẹ́dẹ̀ máa like ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bá mi share rẹ̀ subscribe kẹ́dẹ̀ sọ fáwọn ọ̀rẹ́ yín náà láti kan subscribe ẹ lè rí púpọ̀ tá a bá ti bẹ̀rẹ̀ live everybody máa ma join ẹ dẹ̀ máa ma rìn á lè máa béèrè anything tá a bá fẹ́ béèrè kò ní jù báyìí lọ ẹ ká bẹ̀rẹ̀. so kò jẹ́ bó ṣe jẹ́ eléyìí ni tí mo kọ́kọ́ yà àárọ̀ iná mo yà o so mo tún fẹ́ kí ẹ rí bí mo ṣe bẹ̀rẹ̀ àti bí mo ṣe mú àgbékalẹ̀ geometric shape náà mo fi bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ geometric shape tó bá ti fi gbé kalẹ̀ ó easy fún ẹ láti máa sọ wọ́n di ẹ̀yà wọn which is ẹ̀yà shape wọn ẹ́ bí ẹ̀gùn ara wọn igun ara wọn àti ẹ̀gbẹ́ wọn ṣe rí tó bá ti lò pẹ̀lú shape circle and, uh, square rectangle cylinder tá a wí yẹn àti angular everything àti curve gbogbo ẹ̀ à ń lo gbogbo ẹ̀ gbogbo nǹkan yìí tó bá ti wò láwòfin wàá lè rí àmọ́ mo fẹ́ kó mọ̀ pé gbogbo tí mo sọ yìí mo trace ẹ̀ mo fojú wo gbogbo là tó wà lára rẹ̀ tó bá ti di shading gbogbo ẹ̀ yanjú ẹ̀ àmọ́ ẹni tí tó bá ti rí ìlà ni kó máa fi represent gbogbo igun tó bá ti rí ìlà ìlà line ìyẹn máa fi represent gbogbo nǹkan tó bá ti rí àti ti bẹ̀rẹ̀ nìyẹn bisimilahi ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́ọ̀pù ẹ̀kan tẹ́ ń rí ni kọ́ọ̀pù yìí kọ́ọ̀pù ilé lórí ló gbé dúró àti triangle tó bá wo bíbáyìí circle lélẹ̀ triangle lélẹ̀ ìfẹ́ fún ẹ̀ bọ́ ẹ̀ ó padà bend end yìí so anything tó bá ti wá wà wájú mọ̀ pé ó máa jump síwájú eléyìí tó bá fẹ́ yà nísìn tó bá yànú kámẹ́rà tó bá wọnú kámẹ́rà ó pé eléyìí wà wájú eléyìí sún sẹ́yìn eléyìí gbọ́rọ̀ project jáde eléyìí ó sún síwájú eléyìí nínú drawing yẹn wàá jẹ́ kí eléyìí gùn kó wà kó wálẹ̀ ju eléyìí lọ eléyìí á fò sókè tó bá ti ni tó bá fẹ́ gbé nǹkan sẹ́yìn tó bá ní nǹkan wà wájú ó gbé èyí tó bá wà lẹ́yìn ó gbọ́rọ̀ fò sókè síwájú èyí tó wà wájú yẹn á jump sókè bí wàá ṣe máa wo level ẹ̀yìn yẹn tó lè balance so gbogbo àwọn làyìí ìlà tó study ní one two three gbogbo tó bá ti rí ní line ẹgbẹ́ yìí nǹkan tí wàá máa study ara ẹ̀ nǹkan tó fẹ́ study mẹ́ nìyẹn bó ṣe rí yìí gbogbo tó bá ti rí wàá rí pé gbogbo ẹni máa gbé kalẹ̀ wàá dẹ̀ rí ó dẹ̀ máa fine máa tẹ̀lé mi ká lọ jọ extension yẹn ló need láti extension ló need láti fi mú so tí n bá fẹ́ lo extension pẹ̀lú ẹ̀ ó nìyí extension nìkan tó máa mú oògùn láti jẹ́ kí ó lè dúró lọ́wọ́ mi ó ti gùn jù báyìí bọ́ kò lè kàn mí nínú àmọ́ torí kálukú ní bó ṣe máa mú tiẹ̀ gbogbo hand position yẹn mo ti sọ̀rọ̀ fún yín either like this like this cup hand lélẹ̀ under hand under hand lélẹ̀ ṣe rẹ̀ a ní cup hand náà a ní cup hand náà èyí tó jẹ́ pé writing position wà cup hand position and the writing position gbogbo ẹ̀ ló wà ó wà nínú fídíò tòkè tí mo sẹ́ǹsì tẹ́ bá wò dáadáa àti kẹ́ gbọ́ àlàyé mi so ibiṣẹ́ bẹ̀rẹ̀ báyìí ó nídìí rúlà ó kàn ní láti máa wo nǹkan tó fẹ́ ṣe láti máa gbé kalẹ̀ so àkọ́kọ́ kọ́kọ́ wo gbogbo wọn èyí tán ṣe dúró yìí wá gbé láì nǹkan lé gbogbo ẹ̀ báyìí ibi tán dúró sí gbé láì nǹkan lé kó máa jẹ́ ibi tán jókòó lé so láì yẹn náà lélẹ̀ mo fẹ́ fọ àyò ó ti rí pé a máa fún ní gbogbo àwòrán tó bá fẹ́ yà jẹ́ kó ní space láti inú bọ́ọ̀sì ẹ̀ láti inú bọ́ọ̀sì yìí tó fàlà two inches ta ní kó filẹ̀ yìí jẹ́ kí àwòrán ní space tó wá pé portrait náà ni ó wà jẹ́ kó máa ní space at least space ẹ̀ máa tó báyìí bọ́ nítorí pé lè nǹkan tó ga ni mo dẹ̀ fẹ́ kó yanjú ìfẹ́ kó kéré jù ibi tí tó ga jù tí ó máa dé nì which is kíní blender yìí so ìgbà mi bẹ tó bá fẹ́ measure tó fẹ́ gauge tó yẹ pé o mọ ojú size Joko fẹ̀yìntì chair rẹ gbogbo ẹ̀ náà ni máa padà kọ yín wàá mú pẹ́ńsù ẹ lọ́ọ́ báyìí wọ́n ní àti òkè yìí àti òkè yìí ni wọ́n ti gbé pẹ́ńsù lè wàá mú top top hand ẹ̀ top yìí top finger yìí ó ní wàá máa fi gauge so ó kọ́kọ́ fẹ́ wọn kí ní orí ẹ̀ tó ga yẹn wàá ṣe báyìí wàá mú báyìí wàá díjú wàá díjú ọ̀tún ẹ̀ wàá wá mú ọwọ́ ẹ̀ àtàǹpàpọ̀ ẹ̀ yẹn wàá fi gauge ibi tí kinní yẹn di ní tí mo gẹ̀ẹ́tì ní lọ́kànkan mo rò pé ẹ̀rín mi sọ̀rọ̀ ní tí mo gẹ̀ẹ́tì ni màá wá gbé wá orí pépà báyìí màá ṣe báyìí ẹ̀wọ̀n pé mo ti fààyè lẹ́yìn bíbáyìí so ibi tó ga tó yẹn màá ṣe báyìí ní tí mo gẹ̀ẹ́tì ni so òun ló dé bíbáyìí bí tí kinní yẹn dé nìyẹn bó ṣe ga nìyẹn bí kinní yẹn ṣe ga mọ́ nìyẹn so ìkejì box ẹ kinní box ara ẹ láti orí láti ibi orí tó orí tó ga yìí line line one two yìí line mẹ́ta nìkan tí wàá máa rí bíbáyìí kó tó kan eléyìí one two three four line mẹ́rin nìyẹn so wá wá gèjè báyìí lines ní gbogbo wọn a máa fi represent ẹ̀ mo wo wọ́n débi ìdá méjì ara rẹ̀ yìí òní wá wọ́n débẹ̀ wá díjú kan o wá díjú right wá fọwọ́ sí báyìí ibi tó dé ni so láti ibi báyìí ló dé ibi tó rí yẹn ti bẹ̀rẹ̀ ni ibi tó rí yẹn ti bẹ̀rẹ̀ nínú ìwé ni excuse me ibi tí orí ti bẹ̀rẹ̀ ní ibi tí kinní pẹlẹbẹ ti bẹ̀rẹ̀ ní so orí blender yẹn ibi tó ti bẹ̀rẹ̀ ní so níbo ló wá dé mo wá wọ̀n débi ìdáméjì ara ẹ̀ mo wá wọ̀n láti bí débi báyìí kò tí ì ṣe lè ń máa wá jókòó máa náwó mi straight tip of pencil orí pencil ló máa wà níbi òkè yẹn ọwọ́ ẹ̀ máa wà níbi tí ibi tó bá wọ̀n dé àtàǹpàkò ẹ̀ máa wà níbi tó wọ̀n dé ibi tí mo gẹ̀ẹ́tì mo wá gbé wá sórí pépà bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń wọ̀n nìyẹn o láláì máa lo scaling ibi tó dé nì ó ti hàn yí pé kíní yìí tóbi ju gáàpù tó wà níbàyí eléyìí tóbi jù lọ ìwọ náà ti rí bẹ́ẹ̀ yẹn so láti bẹ̀ lọ mo fẹ́ wọ̀n láti bí débí báyìí màá tún géèjì ẹ̀ báyìí ó dàbí ìgbà tó mu tepru tó fi wọ̀n nǹkan àmọ́ kò ń ṣe tepru nítorí lè fi gẹ́ẹ̀tì ẹni pé kó máa lo tip orí òkè pẹ́ńsù rẹ̀ wá máa fi àtàǹpàkò rẹ̀ géèjì ìdí rẹ̀ ibẹ̀ ni ibi tó dé ni ìdí ẹ̀ nìyẹn màá gbé wá sórí pépà ẹ̀wọ̀n kébi tí wọ́n ní bọ́ọ̀dì yẹn dé ni ibi tí yẹn dé lélẹ̀ which is ibi báyìí ohun tí mo gẹ́ẹ̀tì ni pẹ̀lú ojú kan tí mo dì so ìsàlẹ̀ láńlọ yẹn bí títí gẹ́ẹ̀tì line tí mo fẹ́ fà nìyẹn mo sọ fún yín foreground náà gbọ́dọ̀ máa wà ń bí àwòrán o ó gbọ́dọ̀ máa yọ foreground àwòrán òkè gbọ́dọ̀ choke bọ́ eléyìí mo fẹ́ dìtẹ̀ rẹ̀ fún yín kẹ́lẹ́ bá rí torí ẹ̀ mo fi ń ṣàlàyé foreground ní bíbá ààyè díẹ̀ gbọ́dọ̀ sẹ́kù síbi picture yìí dáadáa tó bá jẹ́ good professional tó bá fẹ́ snap yàn ẹsẹ̀ rẹ̀ gbọ́dọ̀ yọ kí foreground ilẹ̀ ilẹ̀ hàn díẹ̀ kó sì ní òkè díẹ̀ professional picture nìyẹn tó bá ti lọ yà á tí ó gé lórí àbí tó súnmọ́ bí orí fọ́tò yẹn kò níwà kò níwà kò níwà good balance mo bá ti rí wàá mọ kẹ́ni yìí kò mọ fọ́tò yà so artist gbogbo nǹkan yẹn àwa mọ àti kọ́ papọ̀ mọ́ṣẹ́ yìí tó bá ní farabalẹ̀ bẹ́ẹ̀ tó tẹ̀lé mi lọ báyìí wàá rí pé gbogbo kìíní wàá mọ̀ létètò yóò dẹ̀ jẹ́ nǹkan tí wọ́n náà ṣe kìíní inú ara dùn nígbà tó bá ń rí àwòrán rẹ̀ pé o ti o ní ìdàgbàsókè níbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run so eléyìí láti bí báyìí láti bí báyìí ló kù sí ibi ìdí rẹ̀ òun náà ni wàá tún jòkó wàá fẹ̀yìntì wàá náwó ẹ̀ báyìí ó rí bí mo ṣe náwó mi mo ṣe náwó mi lélẹ̀ mo fẹ́ kó rí dáadáa ni so wàá wá gbé tip orí pẹ́ǹsù rẹ̀ yìí orí yìí òun ni wàá fi mọ ibi tí o fẹ́ wọ̀n lókè ìdí ni wàá fi ẹwọ́ rẹ̀ àtàǹpàkò ẹ̀ ni wàá fi hàn ni wàá fi kàn yídà kó wọ́n débi kí ni ẹsẹ̀ rẹ̀ yẹn àbí kó wọ́n débi tí abẹ́yìn ìdá kó wọn dé bíbà àbí kó wọn dé bíbà bọ́ ó dá kó wọn dé bíbà eléyìí yóò padà jáde tó bá wọ̀n láti dé bíbà tó mẹ́ṣọ̀ ẹ̀ débẹ̀ tó wọ̀n débẹ̀ wàá gẹ̀ẹ́tì eléyìí tó bá yá bò mo fẹ́ wọn láti ibi ibi báyìí dé bíbà yìí ló kù báyìí mo wá ṣe báyìí mo ti náwó mi o ò gbọ́dọ̀ ẹ̀ka kò wá wá díjú kan ojú right kágbé left ló ń lò ìwọ ló mọ èyí tó bá dáa tó rẹ̀ lọ́rùn but right hand mo ń lò so wàá wá wọ̀n débẹ̀ mo ti gauge ẹ̀ báyìí ìdí yẹn nìyẹn ó dé bíbà ó ní í bíbà ẹ má gbàgbé mo ní tí ó bá wà wájú yóò jáde tí mo bá bẹ̀rẹ̀ sí yàwòrán ibà yìí nìsín kọ́ọ̀pù yìí ó jáde ju eléyìí lọ tí àwòrán yìí bá dé rí kọ́ọ̀pù yẹn á fẹ́ jáde débi báyìí ǹjẹ́ ó right kò right àmọ́ ẹja manage ẹ̀ bẹ́ẹ̀ ó ti ẹ jẹ́ kí n manage ẹ̀ bẹ́ẹ̀ cup yẹn a máa fẹ́ fọ̀ síbi báyìí ìyẹn cup black eléyìí a fẹ́ fọ̀ síbi ìsàlẹ̀ yìí bẹ́ẹ̀ dẹ̀ ni kò yẹ kí àwòrán máa súnmọ́ láàyè ó yẹ kí àwòrán lè rí báyìí ó ti so tí a yẹ pé mi ò wá fẹ́ kọ́ ẹ nìyẹn mo kàn fẹ́ gèjì èmi kàn fẹ́ draw ẹ lọ mo fẹ́ káwòrán mi stop níbí báyìí mo lè bẹ̀rẹ̀ sí síbẹ̀ yẹn àmọ́ ó dà mo ṣe ń sọ fún ẹ measurement ni ẹ wọ́n ṣe mention nìyẹn tó o bá fẹ́ lo mental measurement physical measurement là ń pè é tí mo ń ṣe physical measurement èyí tí àfojúrí wíwọ̀n àfojúrí ni yàtọ̀ sí pé à ń kọ́kọ́ ń rúlu line torí pé a fẹ́ yàwòrán ó dẹ̀ lè rúlu line sí gbogbo eléyìí tó gbé kalẹ̀ yìí tó bá fi wá lè drill ara tó bá lè practice tó bá lè kọ́ra rẹ ní eléyìí kò sí nǹkan tán bá ní kó yà tó bá ń rí báyìí wàá gbé kalẹ̀ sínú òwe gẹ́lẹ́ bíi fridge tó rí nísìnyí wọ́n náà o box ni bó ṣe wà yìí tí wọ́n fẹ́ yà ó ti mọ̀ line kan ní line kan ní line mẹ́ta náà ló ń rí line kan ní line kan ní láàárín yìí wàá kàn fún un bí eléyìí jẹ́ ń ṣe sample ẹ̀ fún ẹ̀ fíríjì yẹn o sáà ti rí bó ṣe rí o ti rí i pé igun kan igun kan wà ní igun kan wà ní òkè yìí ní bíbà igun kan ní igun kan ní bíbà igun kan ní bíbà so bó ṣe rí nìyẹn ó wàá rí bó ṣe bí ó bá ṣe rí lójú ni wàá ṣe rí ǹjẹ́ òun rí orí rẹ̀ ó rí òkè orí rẹ̀ so ó gbọ́dọ̀ project sókè ni bí ó ṣe rí nìyẹn. máa bí máa yẹ fà o láyìn kan ni wàá wo space àárín sí àárín yìí láyìn kan ni wàá wo space tó ń rí níbàyí ǹjẹ́ eléyìí fẹ̀ ju eléyìí lọ ó gbọ́dọ̀ fẹ̀ nítorí ibi tó kọjú sí ẹ gangan nìyí tí mo ṣe jòkó position tí mo jòkó nìyí so báwo ló sọ ya orí rẹ̀ mọ owó bọ́ọ̀sì láyìn àyàn o ó ti rí mo ṣe ṣe bọ́ọ̀sì ni mo fẹ́ yà o bí ìdí rẹ̀ bókè rẹ̀ bá ṣe rí nìdí rẹ̀ ṣe máa rí ní bá affect okay ló gbọ́dọ̀ affect o rórí ẹ̀ wàá ṣe báyìí wàá fa ìlà yẹn báyìí eléyìí máa bend wá kì torí pé mo jókòó mò ń wo lókè ni mi ò lè rókè rẹ̀ láéláé mo jókòó mò ń wo láti ibi tí mo jókòó sí so ìsàlẹ̀ rẹ̀ náà tó rí yẹn bó ṣe máa rí ni ó máa bend kó lè bá a mọ̀ kó wà lórí lẹ́lẹ̀ orí lẹ́lẹ̀ tó wà ní bó ṣe máa rí ni wàá ṣe close ẹ̀ ni mo ṣe close ẹ̀ so láàrin yìí ó ti ń sọ fún yín pé bó ṣe rí ni ó ti wà ní 3D báyìí so tó bá wò ní ìsìn bó ṣe rí ni gbogbo stainless ìwà ṣẹ̀ṣẹ̀ á máa yọ tó bá jẹ́ kíní ẹ̀ tó bá rí lára rẹ̀ bí orí cover ẹ̀ gbogbo ibi tó ṣe rí yẹn gbogbo tó rí lára rẹ̀ bó ṣe wọ́n ṣe ṣe síbẹ̀ nìyẹn wọn náà tó bá wọ ẹnu ẹ̀ wá rí so gbogbo orúkọ yẹn eléyìí sample àwọn ọmọ kan sí o ló ti rí fíríjì ti dúró lébẹ̀ tó bá rí lára rẹ̀ triangle ni stika ẹ̀ gbogbo nǹkan yìí bọ́n yẹn ń ṣe nìyẹn fíríjì ti dúró àbí kò dúró nǹkan tó ń rí náà ni ó ti di box ẹni tó bá rí tó bá padà kún tó bá ṣèdè jáde eléyìí ní lighting normal shade ni mo ń block lélẹ̀ blocking lélẹ̀ so eléyìí ó dark wàá tètè wàá máa gbé tóun eléyìí jáde eléyìí ò rí lighting ibi tí eléyìí dáadáa orí pé dúdú jura wọn lọ́nà òun ló máa show perspective ló máa show but èyí tó bá dark lórí pé òun nínú òní àwọn eléyìí máa dark lórí line shape ni wọ́n ní depth wọ́n nínú ó gbọ́dọ̀ jẹ́ ní tí dark tó bá ti rí kó dark àwọn eléyìí méjèèjì yìí tún fọ́ sí tọ́wọ́ mi ń tọ́ka àwọn lélẹ̀ àwọn lélẹ̀ bó ṣe ń rí bẹ́ẹ̀ gbogbo tó bá ti jẹ́ line àlàfo ó máa dark ni àlàfo máa ń dark ni gbogbo tó jẹ́ line àwọn yẹn máa jáde àwọn yẹn mo níwà ní tiny pen eh, sharp dark méjì eh, mo níwà ní six b méjì three b méjì torí wàá lè gbé jáde so gẹ́gẹ́ bí shading yẹn o lè mú pencil báyìí fún shading tó ti rẹ̀ yẹn tó ti rẹ̀ yẹn label yẹn lélẹ̀ wàá kun gbogbo tó yẹ kó kun nígbà wàá ṣèdè so wàá gbé label yẹn jáde tó bá gbé jáde igun yìí máa ṣòkò igun ni lórí báyìí ilẹ̀ ẹlẹ́ni tó bá ní shadow bóyá ẹ̀rọ pé a ti sọ pé iná ń bọ̀ láti ibà tó shadow ẹ̀ gbọ́dọ̀ lọ báyìí shadow ẹ̀ ní láti lọ láti ibi ibi báyìí máa sharp ìdí yẹn máa sharp torí pé ó wà nílẹ̀ ẹlẹ́ni wọ́n máa sharp so shadow yẹn wá push ẹ̀ iná lọ báyìí ni bó ṣe rí ni shadow yẹn gbọ́dọ̀ rí báyìí. shadow yẹn gbọ́dọ̀ rí ni tó bá wò dáadáa ní lórí pé kò fò lókè ó ti di 3D tó ti rí bẹ́ẹ̀ tó ti rí bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ geometric shape mo fi gbé kalẹ̀ yìí ó ti nǹkan bí shape yẹn ṣe rí nìyẹn tó ti bẹ́ẹ̀ bí shape yẹn ṣe rí nìyẹn so shape yẹn mọ̀ farasí tó bá rí báyìí lókè tó bá rí báyìí lókè tí láyìn tààrin dubai títẹ̀gbẹ́ dubai títẹ̀gbẹ́ dubai nísàlẹ̀ tó bá fẹ́ ṣò rẹ̀ bó ṣe rí nìyẹn bá ṣe ga sí náà ló ṣe máa ló ṣe ṣépù yìí ṣe máa wálẹ̀ sí tó bá ṣe ga sí ni ṣépù yìí ṣe kí ni ló ṣe máa wálẹ̀ sí láyé pé nǹkan tó ga gan tó ń wò lókè àwọn àwọn building tó máa ń ga yẹn ló ń wò lókè bí ó ṣe máa rí nì imagine orí mo ti sọ di city method yìí náà ni o àwọn city tó máa ń rí láàárín city wọ́n ṣe máa ń ga nì so windows máa wà ń bì windows máa lórí sẹ́kù ó ti ń lọ nìyẹn ó ti ń ṣe nǹkan mí nìyẹn so àwọn nǹkan yìí tó bá ti mọ ẹyọ nǹkan yìí ó fi máa púpọ̀ nìyó so àbí tó bá jẹ́ tí kò kò kò kò gbálàyé ò bá tẹ̀ lálàyé mi dáadáa so nǹkan tá a fi gẹ́ẹ̀tì lé náà la fi gẹ́ẹ̀tì lé sítì lélẹ̀ fíríjì lélẹ̀ bọ̀ bó bá ṣe ga sí ni kíní yìí máa ṣe wálẹ̀ so tó bá rí lẹ́ẹ̀lẹ́ rẹ̀ ìdá kó rí báyìí yóò ṣe rí náà ni ó ti bẹ́ẹ̀ tí òkè bá ti lè rí báyìí ìsàlẹ̀ máa rí báyìí òun ló máa sọ fún ẹ pé kíní yìí perspective là ń pelé tó bá tún jẹ́ street ni tó bá pé building ilé tó ní building tó bá pé ilé ni tó páànù wà báyìí ìyẹn yin orí òkè ẹ̀ bóyá o ti rí páànù ẹ̀ báyìí àbí kò tiẹ̀ hàn sí ẹ eléyìí lè báyìí kí lè báyìí sorry ẹ̀hẹ̀ yóò wá rí báyìí mo ti tún ya nǹkan mi sorry ẹ̀gbẹ́ ni mo ń yà fún ẹ mo ń yà láti ẹ̀gbẹ́ wíńdò máa wà ń bí so tún rí ibi tí mo sọ dìrẹ̀ so àwọn yòókù tó bá ti wá rí báyìí bí ó ṣe rí nì mo ti sọ di building perspective lele, so ẹnu ọ̀nà ni window ẹni ó ti bẹ́ẹ̀ àwọn àwòrán kéékèèké ìmú kan fi bẹ̀rẹ̀ náà ni kó lè mọ̀ wípé nǹkan tá à ń lò náà ni geometric shape geometric shape náà ló ń lo roof lele, ó sáà ti rí ó sáà rí nǹkan tí mo sọ sí owó tí mo fi gẹ́ẹ̀tì àárín ẹ̀ nísìn square lele ìgbọ̀rọ̀ fún ẹ eléyìí máa fún ẹ rectangle tó bá wò square lele. yìí kò sí tó fẹ́ rí eléyìí square ni nǹkan tó wà níbàyí ló wà níbí ló wà níbí eléyìí triangle mo ti break ẹ̀ fún yín eléyìí eléyìí angular angular lélẹ̀ nǹkan tó fi bend ni angular eléyìí náà triangle triangle lélẹ̀ so tí mo lò ń ni triangle square rectangle pẹ̀lú angular shape angular angular lórí kò gbọ́dọ̀ perfect kó lè bá so perspective nǹkan tó fẹ́ ṣe so ti rí perspective lẹ́lẹ̀ tó bá plus ẹ̀ papọ̀ nítorí pé o ti fún o ti o ti mú nǹkan wa o ti mú building wa plus ẹ̀ papọ̀ o ti mú building wa o gba àwọn eléyìí nǹkan tó lè mú ẹ get àwọn nǹkan yẹn tó ṣe ń wò eléyìí là ń pè ní tó bá lọ bẹ́ẹ̀ tó lọ parí báyìí vanishing point là ń pè léyìí eléyìí tó bá bold là ń pè ní focal point CV àti VP finishing point o ti bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn nǹkan yìí mo fi mẹ́sàn-án pò wá ní jọ́ nítorí tọ́lọ́run ibi tí mò ń sọ lélẹ̀ o lélẹ̀ so ó máa rí triangle triangle wàá kọ̀fẹ́ nǹkan tí mò ń ṣe nìyẹn. triangle triangle ó ti jòkó ńlẹ̀ lẹ́nìyẹn tó bá ti bẹ́ǹdẹ̀ so bọ́ǹfìtà yìí òun ló kù báyìí tó bá wò wá rí i pé ó wọnú ẹgbẹ́ yìí àtẹ̀gbẹ́ yìí wá wáyà ní sìlẹ́ńdà bó ṣe gbọ́ rí nù so eléyìí náà ìjọ amú wa bẹ́ẹ̀ kó lè bà dà mo sọ fún ẹ pé tí nǹkan bá wà wájú eléyìí gbọ́dọ̀ jump ibi tó gbọ́dọ̀ dé ni ó gbọ́dọ̀ wà lẹ́bù àwọn eléyìí náà ni ìlà tí mo ní wàá kọ́ fà sọ́rí wàhálà gbogbo wọn kán lè wà báyìí lójú kan èwo bàjẹ́ òfin mọ lẹ́bù ibi tó ń lọ ni gbogbo wọn nìyí ibi tán jòkó sí nìyẹn mọye wà yan ilé nìkan ló project ló jáde síta gẹ́lẹ́ bí nǹkan tí mo sọ fún yín mo ti fọ àlàyé náà ń bì báyìí ó ní àlàyé wà ń bì báyìí tí wọ́n bá ṣe kọjú sáà position tó bá ṣe ń rí ni wọ́n á ṣe mọ ìlànà ni ó lè kọ́kọ́ fàlà tí wọ́n dúró lé lórí ibi tí jòkó lé lórí nìyẹn ibi tí shadow máa máa lé nìyẹn tó bá ti rí eh, eh, casted shadow yẹn tó o ẹ nìyẹn gbèsè gbọ́dọ̀ kó pọ̀ báyìí òkè lè rí ni o wàá kàn fà á láyọ̀ kan báyìí kó fi géèjì ibi tó fẹ́ gbé wọn lé. mo yẹ sọ̀rọ̀ so ibi báyìí ọmọ kan ti block ẹ̀ pẹ̀lú pencil so mo wá fẹ́ mo fẹ́ mo fẹ́ gbé bíbáyìí náà jáde ó gba ilé black black ni wọn àwọn dark bẹ̀rẹ̀ láti ibi dark yẹn wọ́n rush tó wáyé pé rush ṣèdí náà ló ń lo bó ṣe máa ṣe náà ni àwọn kan rí ipò kún bíbáyìí bí ó bá ṣe bó bá ṣe wà. wàá rí kún bó bá ṣe wà ìlà tó bá yẹ kó fà fà á jáde àmọ́ wàá blend ẹ̀ mọ́ shading ó gbọ́dọ̀ blend ẹ̀ mọ́ tó bá fàlà tó bá blend ẹ̀ ó máa dàbí cast àmọ́ tó mọ wé kíní yìí onígun wọ́n nígun line dẹ̀ ni a fẹ́ pronounce line là ń dì pẹ̀lú báyìí àwọn lines yẹn ó gbọ́dọ̀ mọ́ gbé wọn jáde lines la fẹ́ rí nǹkan tí mo fi ń ṣe bíbáyìí fún ẹ kó lè bá mọ bí wọ́n ṣe ń gbé jáde nǹkan tó gun orí ara wọn lélẹ̀ gbogbo àwọn nǹkan yìí ó máa ń difficult fẹ́ lómi kò ní mọ̀ bí ó ṣe fẹ́ yà so kò ní sínú pé o mọ̀ ọmọ báyìí o so tí mo ṣe ṣe ń sìn wọ́n ṣe ń yà nìyẹn wàá ti mọ̀ pé eléyìí inú ló wà bó ṣe rí i òun náà dẹ̀ ni ó ní flat lórí ni so ó ní shading gbogbo ẹ̀ ní shading wàá wá blend ẹ̀ mọ́ra wọn wàá jẹ́ kí eléyìí yọ jáde Pens with dúdú jù wàá wá wòye tí ò dúdú jù bíi bí bí bí wa wà wàá fi sí báyìí bọ̀ o mọ̀ pé ara gbogbo kìíní yóò dúdú tracing tó ní lára yẹn màá fi yẹn o gbogbo bí tí mò ń ṣe yìí màá fi yẹn táà mọ̀ bá mi ká lọ́wọ́ yẹn. tó bá rí inú ẹ̀ lọ́kànkan wà á rí pé òun rí light tó rìn bí báyìí light yẹn ni mo yọlẹ̀ light wà lórí kíní náà wà á rí. Sorry for dropping àwọn light yẹn ni mò ń yọ light yẹn ni mò ń yọ but close eléyìí tó yẹ kó close má gbàgbé gbogbo àwọn tó yẹ kó close lélẹ̀ so àwọn eléyìí kò sí náà lọ́wọ́ ẹjí pé lighting tó wà lórí ẹ̀ wá kàn án ṣe báyìí àwọn èèyàn oníyọ̀ jù báyìí lọ. jẹ́ kán mọ̀ pé eléyìí ó dìde dùn ni mo ṣe ń rí wọn nìyẹn. ibi tó bá níhò la máa ń kùn tó máa ń dúdú ihò ó máa ń jẹ́ nǹkan tó máa dúdú ó ti ó gbọ́dọ̀ dark ìyẹn náà máa ń sọ depth ṣéèdì tó bá ti fẹ́ ní tó bá ti ní depth depth là ń pè níbi ihò nǹkan tó bá níhò tó bá ti tó bá ti rí bẹ́ẹ̀ ó máa ń dúdú gan so six b ló máa ń gbabẹ̀ àbí four b àbí five b ó depends. ló bá wò dáadáa jẹ́ ń súnmọ́ ẹ̀ nǹkan tí mo yà lélẹ̀ so tí bó ṣe rí tí ọ̀nà rí jọ dákun notice dáadáa bó ṣe rí nìyẹn ó ní yín bíbá yín náà ewé nǹkan kan náà ni mò ń yà eléyìí tí o bá ti dúdú o gbọ́dọ̀ jó dúdú eléyìí sì ń ṣó pé mo fàlà ó gbọ́dọ̀ dúdú jẹ́ kó flat ìyẹn ló máa gbé àwòrán ẹ̀ jáde ó dàbí kó ti rí bákan náà. orogbo ti rí kó rí bákan náà so àwọn tó bá close ọmọ pé light yẹn ò kárí gbígbà tó break ó wá break ẹ̀ ń bíbá gbígbà tó break. iná rìn lára ẹ̀ ni ó fi hàn pé kì ṣe line iná ló rìn lára ẹ̀ ó ti rí ẹ̀ iná ló rìn lára ẹ̀ wàá kàn rà mú jáde pẹ̀lú cleaner ẹ̀ cleaner ẹ̀ níṣẹ́ cleaner ẹ̀ nìyẹn so tirú ẹ̀ ó ti rìn lára ẹ̀ ó mọ pé nǹkan tó transparent ni glass ni ó ti yẹ a máa ṣó àwọn kéékèèké náà tó wà ní ẹ̀jì o àwọn ilé àwọn ilé ẹ̀jì a máa ṣó àwọn náà yẹn náà wàá dẹ̀ rí bó ṣe máa rí sí. ń dọ́gbọ́n ṣe yẹn o mo ń dọ́gbọ́n ṣe yẹn. àwọn láìtì yẹn ni o àwọn láìtì yẹn ni o àwọn láìtì edges àwọn edges tó rí yẹn àwọn ni àwọn ni mo ń dọ́gbọ́n ṣe yẹn gbogbo ẹ̀ náà máa yanjú wá rí i. ọgbà kọ́kọ́ blọọkì ẹ̀ kò mátà àwọn eléyìí tó fẹ́ ṣó yìí nìyí àwọn ló máa gbé ogun ẹ̀ jáde. gbanu má ṣe ìdílé o tó bá ṣe ìdílé o máa dáàkì ìwé ẹ o o máa ba káàdì ẹ jẹ tó bá ti clean nǹkan tán gbọ̀rọ̀ gbọ́nù tó bá fẹ́ kó ba ìwé ẹ jẹ kọ́kọ́ yọ tóònù àwọn dark tone jáde tó bá ti yọ dark tone jáde o lè gbé hard pencil lé lórí kó fi gan àwọn light yẹn lórí ó máa blend àbí kó lo blender bákan méjì náà ni o gbogbo àwọn nǹkan yìí wọ́n ní í ṣe pẹ̀lú nǹkan tí mò ń sọ fún yín tó bá dẹ̀ ti mójútó wọ́n náà rí i pé wà á jàǹfààní àti àti mọ nǹkan tí mò ń sọ tí mò ń kọ ẹ̀ wà á lè tètè mọ̀ mo kàn fẹ́ mú eléyìí jáde detail ẹ̀ mo fẹ́ detail ẹ̀ mi ní detail gbogbo ẹ̀ kò sáyè wọn á tó lọ kírun sí i àmọ́ kí ẹ lè mọ tí mò ń sọ kí o dẹ̀ lè mọ̀ pé o ti yàwòrán tó bá ti ń gbé àgbékalẹ̀ shape ẹ̀ tó wà perfect àgbékalẹ̀ shape ẹ̀ ó rí pé gbogbo àwòrán yẹn ló ti wà ńlẹ̀ gbogbo kinní yẹn ló ti wà ńlẹ̀ wọn náà wò lórí bẹ́ẹ̀ wo nǹkan tá a gbé kalẹ̀ bí ẹni pé mo kàn mú wá mo kàn gbé sí ìbàyẹn ni kò sẹ́ni tó rélé ní tí ó pé nǹkan tó yà sílẹ̀ nìyẹn ó ti yẹ so wọ́n bá mi ká lọ ṣéèdì yẹn mo kàn fẹ́ kọ́ ń bìbà nǹkan introduce ẹ̀ sí láti bí lọ kó máa jẹ́ nǹkan tí gbogbo a máa fi mú lọ lélẹ̀ ni. mo ti demarcate àwọn àyè white yẹn kalẹ̀ mo ti clean ẹ̀ pẹ̀lú cleaner mi tó o bá dẹ̀ cleaner o lè fi pencil náà trace ẹ̀ jáde a little little náà ni wàá fi trace ẹ̀ little little yẹn tó bá ti trace ẹ̀ nígbà tó bá fẹ́ kun wọn kàn mọ̀ mọ̀ pé ibi tó fi guideline sí ibi lighting lélẹ̀ ó ti yẹ jẹ́ kán àmọ́ òní separate ẹ̀ gbogbo ẹ̀ máa blend papọ̀ ọ̀sìn ẹ̀ máa rí bí màá ṣe. ibi tó bá dark jẹ́ kó mọ̀ kó dark ibi tó bá tó bá close jẹ́ kó close ìyẹn ló máa fi show reality value of that object so wọn náà rí i. definitely lè jẹ́ close bíbá yìí náà kò rí torí kò ní sáyè mọ́ gbogbo tá a bá ba délé níṣe ẹ sá mọ̀ pé a ti parí nǹkan tí mo fẹ́ kẹ́ rí ó náà ní sketch kò ní jù báyìí náà lọ gbogbo tí mo ṣe yìí kò ní jù báyìí lọ lẹ́nu a máa pàdé ní next class ọlọ́run kò sọ wa kò sọ pàdé wa o tó bá máa di shading a lè lò ó fún shading a lè lè lò fún mi àmọ́ o mọ̀ pé wọ́n yé ń shading so nǹkan tí mo wá sọ fún ẹ ni pé wàá wá mú pẹ́ǹsù o lè mú pẹ́ǹsù báyìí kò ṣe báyìí àwọn light side yẹn fi block wọn bẹ́ẹ̀ kò tí ì ṣàbùrú bẹ́ẹ̀ torí wọn nìkan níwà bẹ́ẹ̀ mọ̀ jẹ́ kó separate láàrin mo ti sọ fún ẹ pé iná àti òkùnkùn wọn máa ń wọnú ara wọn ni má jì yẹn má má filẹ̀ bẹ́ẹ̀ so àbí kó lo blender yìí blender ni wàá fi extend àwọn ẹnu wàá fi blend ẹnu ẹ̀ náà ni ó náà ni tó bá ti blend ẹ̀ papọ̀ gbogbo ẹ̀ máa lọ lórí ẹ̀ nǹkan ní dáhùn lásán òun ló máa fún ẹ ní ní tó fẹ́ èyí tó bá strong highlight tó wà ń bẹ̀ wàá kàn fi sí báyìí. strong highlight ni mo ń yọ yẹn o sórí bẹ́ẹ̀. sọ̀rọ̀ báyìí iná ló rìn lára rẹ̀ àwọn iná tó rìn lára rẹ̀ kò sí báyìí nǹkan tó ń rìn bí báyìí náà nìyẹn rò pé rí báyìí nǹkan tó ń rìn ó gbé ẹ e báyìí bó ṣe wáyé bó ṣe máa ṣèdè wálẹ̀ náà nìyẹn bó ṣe máa ṣèdè wálẹ̀ náà nìyẹn tó bá fẹ́ ṣèdè so wàá kàn máa gbọ́n sọ́ọ̀rì shadow wà níbi ilé ìbáyìí shadow tó kọjá báyìí ògùn shadow yẹn bó máa ṣe jáde ogun ẹ̀ ti wà ń bẹ̀ o kàn ní láti kí ni study nǹkan tó ń ṣe kò dẹ̀ ṣe dáadáa direction kan tó bá ń lọ ni ó dáa kó wọn lọ tó bá fẹ́ shade má kánjú nǹkan fẹ́ lè fún ẹ ní kíláàsì kẹ́ mọ̀ bí ẹ ṣe ṣe ni ó máa jẹ́ introduction to shading ká tó di pa àwa wá complete nǹkan tá pè ní shading so o lè block ẹ̀ kalẹ̀ báyìí bí shape nǹkan bá ṣe lọ o lè block ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ mo ṣe ló block ẹ̀ o lè block ẹ̀ ó ti ń bọ̀ wálẹ̀ náà ni pàtàkì tó bá máa gbé ogun ẹ̀ jáde wọ́n máa jáde fine lórí ibi tó bá jẹ́ dark tó rìn lé lórí ó ti rìn shadow yẹn ló rìn cast shadow tòkè flat yìí òun ló ń ṣò yẹn ó dẹ̀ gbọ́rọ̀ hàn lára cup yẹn gbogbo abẹ́rẹ́